mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ruth ọlájídé ni orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìjọba ìbílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ti yan ọjọ́ méjì láti ṣe ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ ti ọdún yìí wọ́n yan ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù yìí láti ṣe ọdún ìtúnu àwẹ̀ náà mínísítà ọ̀rọ̀ abẹ́lé ẹni ọ̀jọ̀gbọ́n olúbùnmi túnjí òjó ni ó ṣe agbẹnusọ ìjọba nínú ọ̀rọ̀ rẹ̀ ní àná òde òní bákan náà ni ó kí àwọn mùsùlùmí kú àṣeyọrí àwẹ̀ ramadan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú Gbajúmọ̀ká òṣèré àti adẹ́rìnpòṣónú Richard Ayọ̀dèjì Makùn tí a mọ̀ sí AY ní ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ̀rọ̀ lórí àhesọ òpin ìgbéyàwó rẹ̀. AY wípé dídákẹ́ kò túmọ̀ sí wípé òun kò mọ nǹkan tí ó kàn ṣùgbọ́n ìrìn àjò ìfẹ́ àti ìgbéyàwó ogún ọdún tí ó fẹ́ forí ṣánpọ́n kì í ṣe ohun tí ó dùn mọ́ òun nínú. Bákan náà ni ó tẹ̀síwájú wípé ó ẹlẹ́ẹ̀kejì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ igbákejì ọ̀gá àgbà iléèwé University of Lagos ọ̀jọ̀gbọ́n Fọláṣadé Ògúnṣọlá ni ó gba Pẹ̀lúmi Núbí arìnrìn-àjò ìlú London sí ìlú Èkó ní àlejò nínú ọgbà iléèwé náà Pẹ̀lúmi Núbí tí ó bẹ̀rẹ̀ ìrìnàjò rẹ̀ ní ọgbọ̀njọ́ oṣù kínní ọdún tí a wà yìí ni ó wọ ìpínlẹ̀ Èkó ní àná òde òní tí wọ́n sì fi ayẹyẹ kí ikú àbáyọ ìrìnàjò náà bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan nínú ìrìnàjò náà tí ọ̀kan gbòógì rẹ̀ jẹ́ jẹ́ ẹnì kejì láti rin ìrìn àjò náà tí ẹni àkọ́kọ́ rin ìrìn àjò náà fún ìgbà àkọ́kọ́ ní ọdún mẹ́rìndínlọ́gọ́ta sẹ́yìn tí ó sì ti rin ìrìn náà ní ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ àti òǹkọ̀wé Reno Omokri ti gba àwọn ọkùnrin ní ìmọ̀ràn lórí ìhà tí ó yẹ kí wọ́n kọ sí èsì ìdánwò àyẹ̀wò bàbá ọmọ wọn ó wí pé ó lè má jẹ́ ìwọ ni òbí ọmọ náà ṣùgbọ́n kí wọ́n má dẹ́kun àti máa ṣe bàbá àwọn ọmọ wọn nítorí èsì àyẹ̀wò náà kí wọ́n nífẹ̀ẹ́ ọmọ wọn nítorí kì í ṣe ẹ̀bí wọn ṣùgbọ́n ẹ̀bí ìyá wọn kí wọ́n tẹ̀síwájú láti máa fi ìfẹ́ bá àwọn ọmọ náà lò nítorí àwọn ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bíi bàbá Reno Omokri sọ eléyìí lórí ìtàkùn ayélujára ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ti ń tako ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Ugezu Jide Ọfọ ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn lórí ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ sísọ. ó wí pé ọmọ tí ó bá fẹ́ dàgbà kì í yájú sí àgbà ní ilẹ̀ adúláwọ̀. ó tẹ̀síwájú wípé bí a bá ṣe ń kọ́ ẹ̀kọ́ àwọn ilẹ̀ àjèjì mọ́ tiwa ni kí a má gbàgbé orísun ti àwa náà kí a má bàá lòdì sí àṣà àti ìṣe ilẹ̀ wa. àmọ̀ràn yìí ni ó wáyé látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti káṣà kí wọ́n máa sọ̀rọ̀ sí àgbàlagbà lóde òní. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin Hazel Oyeze Onu tí a mọ̀ sí White Money ni ìlúmọ̀ọ́ká òṣèré Sarah Martins ti takò lórí ìtàkùn ayélujára nígbà tí White Money wí pé kò tọ́ sí ọkùnrin láti darapọ̀ mọ́ àwọn obìnrin fún fọ́nrán fídíò àwòrán àtijọ́ wọn láti ṣe àfihàn ìdàgbàsókè wọn ní àsìkò yìí Sarah Martins fún lésì wípé kí ni ìdí tí òun náà fi lọ ya irun ojú rẹ̀ ó tẹ̀síwájú wípé kí ó fi oníkálukú sílẹ̀ láti láti ṣe bí ó bá ṣe wù wọ́n èyí ni àwọn ènìyàn ti wí pé ọ̀rọ̀ náà kò tọ́ sí white money nítorí wọ́n lo àwọn ohun ẹ̀ṣọ́ obìnrin bíi yẹtí bákan náà ni ó tún di irun. You're a man. You're not Esther. It's Esther. It's for ladies. Why are you coming on it as an Adam? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré àti adẹ́rìnpòṣónú Richard Ayọ̀dèjì Mákùn tí a mọ̀ sí AY ti fi ẹ̀gbọ́n rẹ̀ fọkọ ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí AY sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú àwọn àwòrán àti fọ́nrán fídíò bí ó ti famúrẹ́nikẹ́ Mákùn lé àwọn òbí ọkọ rẹ̀ lọ́wọ́ tí ó sì kọ́ wípé òun ni bàbá ìyàwó ṣùgbọ́n nítorí àwọn àwòrán òun pẹ̀lú ọmọ rẹ̀ tí ó fi ṣáájú fọ́nrán náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe rò wípé ọmọ rẹ̀ ni ó fi fọkọ tí wọ́n sì ń fi èròǹgbà wọn hàn lórí ọjọ́ orí ọmọ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ọláwálé ibrahim tí a mọ̀ sí brimo sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé láàrin òun pẹ̀lú ìlúmọ̀ọ́ká òṣèré àti adẹ́rìnpòṣónú adébáyọ̀ ridwan tí a mọ̀ sí isbeyu wípé òun kò ní àtìlẹ́yìn bíi ti àwọn kan ní iléeṣẹ́ amúlùdùn. ọ̀rọ̀ yìí wáyé nígbà tí isbeyu béèrè wípé èwo nínú burna boy davido tàbí wizkid ni ó máa bá ṣiṣẹ́ láti fi wípé ó ṣetán láti ṣe àtúnṣe. Whiskey, Davido, or Bonaboy? No I'll just go to hell. than signed to Wizkid, Davido, or My papa no dey sponsor me, no dey give me anything, no dey dash me, no dey bring me play to pose, you understand? Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ àti oníṣòwò Anita Natasha Akide tí a mọ̀ sí Simply Tacha ti darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó fi àwòrán ọdún díẹ̀ sẹ́yìn ṣe àkàwé àyípadà àti ìdàgbàsókè tí ó ti dé bá wọn nísìnyí. Àwòrán ti Tacha ní bí ọdún mẹ́fà sí méje sẹ́yìn ni ó gbẹnu tán lórí ìtàkùn ayélujára tí ó sì wí pé òun dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àyípadà tí ó ti dé bá òun àti wípé inú òun dùn pẹ̀lú ibi tí òun ti bẹ̀rẹ̀ àti ibi tí òun bá ìrìn àjò náà dé eléyìí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti wípé àyípadà ńlá gbáà ni ó dé lásìkò yìí. Esther was black and broke but when Esther see money Esther bleach ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré múyìwá adémọlá ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn òṣèré mẹ́ta kú ayẹyẹ ọjọ́ ìbí àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tí ó ń ṣe ọjọ́ ìbí náà ni peters ìjágbèmí ìdòwú santana àti sharon onaja tí ó ṣe ìgbéyàwó láìpẹ́ yìí ó kí wọn kú iṣẹ́ takuntakun nínú iléeṣẹ́ àmúlùdùn bákan náà ni ó gba àdúrà ẹ̀mí gígùn fún àwọn òṣèré náà ó wí pé àṣeyí ṣàmọ́dún o kò ní jù báyìí lọ fún abala Babájídé ni oníròyìn yín ó dàbọ̀.